That's your first assignment. Let Lẹ́mi ológo fọ́ọ̀dì kí wàá lọ́mọ sọmọ lò. The street girl, the eliminators, kill and go, no party for jungle, death wife, assignments to be accomplished, the street girl, active criminal, the more you look, the less you see, cinema. Wọ́n lè wàá it ẹ́ tó it pa ẹ́ tán lè pa ẹ̀mí, ó anybody tó bá mọ̀ Directed by Muideen Saidi, starring Victoria Kolawole, Side Balogun, Adeniyi Johnson, Madam Shaje. Ladi Folarin, Tobi Olasco, Olayinka Solomon, Obatide Kelvin, Kemi Apese Kemiti, Veno Bakare, Ọ̀túnbọ̀ Majibike, Kola, Okunla, Udubela, Odubela Anikẹpẹpẹ, Victoria Adeboye, Tina Omokoro, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá láì tàgbé The Spirit of Subtitled in English. Ó ti jáde marketed and distributed by Olasco Films Nigeria Limited limited sinima titun just great girl ẹ story ẹ wo technical iṣẹ́ bàbá iṣẹ́ nílé o kọjá bẹ́ẹ̀ rabi your copy now now now ọ̀nà oh, school adúlọ́ yọ̀kì kò tó tẹ yẹkẹyẹ. ẹ ó ní ìtẹ̀mọ́ kan o ìjọba yà á gbin lọ́wọ́ à ń bẹ̀. Mani shoe, home of street girls, sha sha, ọmọ sham, kí mo wọ̀, iwájú sha sha, ìṣàyọ̀pá, sha sha.